فكان رسول الله صلى الله عليه وسلم فقال جاء الأمين عرضنا به فأمره بصوت فوضع الحجر في وسطه وأمر كل وأمر كل قبيلة أن ترفعه بجانب من جوانب الثوب ثم أخذ لحجر فوضعه موضعه صلى الله عليه وسلم وصل مبعثه صلى الله عليه وسلم ولما أرد الله تعالى رحمة العباد ولما أراد الله أراد الله تعالى رحمة العباد وكرماته بإرساله إلى العالمين حبب إليه الخلاء فكان يتحا فكان يتحانث في الدار الحرام فما كان يسمع ذلك متعدد ذلك الزمان كما قال أبو طالب في قصيدته المشهورة المشهورة للعامية وصار ومن أرسى كبير مكانه وروق وراق لبر في حراء في حراء ونازل ففحاء الحق وهو بجاري حرائي في رمضان ولا من عمر أربعين سنة فجاءه الملك فقال له أقرأ قال لست بقارئ فقته حتى بلغ منه الجهل ثم أرسله فقال له اقرأ قال لست بقارئ ثلاثا ثم قال اقرأ باسم ربك الذي خلقه خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ورجع بها رسول الله صلى الله عليه وسلم ترجف بواد بوادر بوادره فأخبر بذلك حديدة رضي الله رضي الله تعالى عنها وقال قد خشيت بها على عقلي تسئ وقالت أبشر قل والله لا يخزيك الله أبدا إنك لا تصل الرحم وتصدق الحديث وتحمل الكلب وتعين على على نواهب الدهر في أوصاف آخر جميلة عدد حدثتها من أخلاقه صلى الله عليه وسلم وتصديق منها له وتصديقا وإعانة على الحق فهي أول صديق له رضي الله تعالى عنها وأكرمها ثم مكث رسول الله صلى الله عليه وسلم ما شاء الله أن يمكث لا يرى شيئا وفتر عن الوحي فاغتنم لذلك وذهب مرارا مرارا لترجي من رؤوس الجبال وذلك من شوكي من شوكي من شوكي من شوكه إلى ما رأي أول مرة من حلاوة من حلاوة ما شاهده من وحي ما شاهده من وحي الله إليه فقيل إن فترة الوحي إن فترة الوحي كانت قريبا من ستين أو أكثر ثم ثم تبدي له الملك بين السماء والأرض على ثم تبدل الملك الملك ثم تبدل الملك بين السماء والأرض على كرسي وثبته وبشره بأنه رسول الله حقا فلما راه رسول الله صلى الله عليه وسلم فرق منه وخالق منه وذهب إلى خديجة وقال وقال زميلوني دخلوني فأنزل الله عليه يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر وصلى الله وسلم على Bàbá àtọ̀rọ̀ àlékún ti ọlọ́run àti àánú rẹ̀ kọ́ bá anábùwà Muhammad sallallahu alaihi wasallam àtàwọn aráàlú rẹ̀ àwọn sàhábẹ̀ rẹ̀ gbogbo ẹni máa ń tẹ̀lé súnà nábì náà tó fi dìjọ́ àlùkìyàmà olùwàmásá kàwá náà kọ́nà wọn o. Àmín. gẹ́gẹ́ bí ìtàn ìgbésí ayé ànábì sallallahu alayhi wa sallam tí à ń kà. وكان الله سبحانه قد صانه وحماه من سره ara dáadáa tọ́lọ̀ ń ṣe fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí tí máa ṣe fún gbogbo àwọn anábì ọlọ́run òun ni pé láti kékeré lọ́lọ́run ti máa sọ wọn lè tẹ́nìkan padà wá dọ̀la tí wọ́n máa dàka sí wọn kí a ah, ìwọ ànábì ìwọ tá àjọ máa lọ gbé nǹkan ní nǹkan àbí ìwọ tí àjọ máa lọ pe obìnrin olóbìn ẹ̀yìn rà nẹ́bí ọlọ́run kankan nìkan lè dàka bẹ́ẹ̀ lẹ́yìn tẹ̀gàrí láti gbà tá nẹ́bí ti wà ń kéke ọlọ́run máa ma sọ sọ̀dọ̀dọ̀ àlọ́ tẹ́lẹ̀ bọ́lọ̀ tí máa sọ gbogbo. àwọn ànábì ọlọ́run ẹni gbọ pé ànábì ọlọ́run ọmọ àtàní tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan náà lọ́kàn wá di ànábì ọlọ́run bàbá ànábì ọlọ́run amúgbó ni fọ́ọ̀nà hu wàhámà hu mẹ́ǹtẹ̀ ti fà ànábì àmọ́ ó lè má rí bẹ́ẹ̀ tó jogún ànábì fáà lè má ó lè yọ ọmọ àtàtẹ́lẹ̀. ó padà wá di àfa kódà ó lè ó lè jẹ́ kèfèrí tẹ́lẹ̀ ó wá gba ìsìlámù ó bá kéwú ó lè dàfa ẹnu àdánwò ni pé ọmọdé kì í ṣe ìtọ́ni olóhùn pàtàkì jùlọ ẹni tí èdè mùsùlùmí tẹ́lẹ̀ tí ó di mùsùlùmí ọmọ wàá wo pé bóun ti tó níbi tí òun ti ń bọ̀ akẹgbọ́dọ̀ òun síbẹ̀ nísìnyí náà bí ọba ní tẹ̀yàn fi wà níwájú ní ìsìlámù ọ̀dà kan kó dúró níbi tí ọba mà torí àìjẹ́ bẹ́ẹ̀ yọ dẹ́kun rí bàbá wo ìtàn àwọn ẹ̀sìn kìrìtẹ́nìtì ara ń tọ́ dàrú lóní ọ̀nà nítorí wọ́n ń pè ní bíbélì lónìí wọn ń pẹ̀ka ní májẹ̀mú tuntun wọn ti ń pẹ̀ka ní kíni májẹ̀mú láéláé àwọn Yahudi ló ní májẹ̀mú láéláé àwọn kiri ó kàn yá lò new testament àwọn kíni àwọn ní ti kiri ó akọ́dà àwọn Yahudi ó sì bìlíìfù nù rẹ̀ ẹnu old testament nìkan àwọn gbàgbọ́ ọ̀rọ̀ ọlọ́run ni mo ti rí òun náà pọ̀jù tó a fẹ́ lò ń bẹ̀ ni pé ẹ̀rí tí wọ́n ń pè ní al-ahdul jadid ìlẹ́dẹ̀ lárúbáwá new testament àbí májèmọ́ tó fún yìí. n tó ju half of it lọ ẹnìkan ṣoṣo lọ́kàn èyí tó ju kí ni half rẹ̀ lọ ẹnìkan ṣoṣo eléyìí ṣe ń táwọn náà ń pè orí bẹ́ẹ̀ o wọ́n gbà pé ẹnìkan náà lọ́kọ́ ta ló ń tọ̀ ọ́n òní paul paul òun fún rẹ̀ lọ́kọ̀ fourteen nínú gbogbo tí wọ́n ń pè ní aláàlú àjẹbí tó ju dájú gbogbo tí ń jẹ́ ìwé ẹ̀sìn lọ. kàyéfì wa ni pé tá ànábì yìí sá tọ́lọ̀ fi gbé ànábì yìí sá lọ sánmà kèfèrí ni pọ́ọ̀lù nínú àwọn tí máa fi yà á jẹ àwọn ọmọlẹ́yìn ànábì yìí sá ìtàjí àwọn náà rí parọ́ ni o tọ́lọ̀ ń fi gbé ànábì àwọn ọ̀gbà kó ànábì ìta kú rọ̀fà abẹ́lẹ́ rọ̀fà àhú ìdàgbàsàmà kúkúrá ní ìwádìí wí mọ́. títí dìgbà ni kọ́dà kìí ṣe bí akọ́dà ń gbà tó ti wàá kọ̀la ọgbà fún ọgbà títí tá ànábì ìta ti dìgbìn tó kú lórí ilẹ̀. lẹ́yìn ìgbà tá ànábì ìta ò sí lórí ilẹ̀ mọ́ ní pọ́ọ̀lù lóhùn lálàá pàdé jésù pàdé olójú ní kó wọn gbà wọn sínú ayé wọn pé lóde tó ń fara ní àwọn èèyàn mi ní kúkúrú ọlọ́run gbà èyí ń wá sí pírọ́blẹ́mù ṣe ń wí nù sábà kó yẹ kó tò síbi tí ọyẹ àbí torí ìdí òrújú ni pé alihawari yóò tálkùránì dákọ wọn àwọn yìí ń lọ máa ké wà nẹ́bí yìí sá àwọn sàábé ànẹ́bí yìí sá àwọn bíi kíni Peter àwọn bíi kíni bíi jọ́ọ̀nù bíi matthew àwọn yóò ń bẹ láyé ìwọ nìkan wá jẹ pé ìwọ lọ wà kọ́ńtíbù fọ nítorí áàfù nìkan wọ́n yẹ máa tẹ̀sìn lọ. ẹ̀rí pé má dáhùn dáhùn báwa náà bá gbà láyé inú ìsìlámù ọlọ́mọdé àdáhùn torí náà ni mo fi ní èé ṣe àléébù pé a ìbí kẹfẹ́ ní tẹ́lẹ̀ wọn torí pé gbogbo ẹni bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bá ń kọ máa jẹun yìí gbogbo àwọn sọ̀rọ̀ ànábì ètò ọ̀pọ̀ nù wọn ètò ọ̀nà lọ́ọ̀yà rẹ bí wọ́n ti rí nù wọ́n ti wà ń bì kan tẹ́lẹ̀ ètò ọ̀pọ̀ nù wọn yàtọ̀ fáwọn tí wọ́n bí ní kékeré sínú Islam àmọ́ kóńkálukó dúró ń bi tó bá yẹ kí o dúró sí èyí tí Paul wá fo gbogbo tọ́wọ́ fo gbogbo àwọn àwọn àyù náà tọ́wọ́ á di ọ̀gá máa wọn lọ́wọ́ gbogbo atrocities gbogbo rádaràdan tí wọ́n fi kún kìrìtẹ́nìtì ọwọ́ Pọ́ọ̀lù ló ti di ọwọ́ Paul. lẹ́yìn pé Pọ́ọ̀lù lọ kọ ètò pọ̀jù tíra tó tún pọ̀jù tẹ̀lé tíra Pọ́ọ̀lù ọ̀nà ń pè ní lárúbáwá à ń pè ní àmàlò oṣù ọ̀nà ń pè lápò oṣù nínú bíbélì à ń kọ́ ọmọ kéwù bọ́ọ̀lù ọmọ tó ń tún kọ́ ní kéwù torí náà káwa náà ò ti lè lóun kẹ́kọ̀ọ́ kò burú o bẹ́ẹ̀ mo ti wí bọ́lọ̀ ti ṣe fáwọn ànábì ọlọ́run yìí kò fún ó ṣe fáàfá o kò fún wọn ó ṣe fún ẹlòmíín kọ́dà kìí sì ṣe á rí i pé a kàn ṣe rí bákan tẹ́lẹ̀ oṣù wa kọ́dà gbọ́dọ̀ máa wá fi bù òun alukurani ní bísàlẹ̀ tí mo suku sóòkú bàdà ọ̀dà kẹ máa rán yàn létí lẹ́yìn ìgbà tó ti lórí ìgbàgbọ́ òdodo pé ebi ebi paasi kí ni ọ tẹ́lẹ̀ ebi pò kí ni ọ ebi fèrè rí làwọn ọ̀ràn yín ọ̀dà àmọ́ àbùsẹ́ńtà náà èèyàn gbọ́dọ̀ wá pé àbí àti ń bọ̀ ọ̀gá ni wọ́n ń àwọn ò lè tò sẹ́yìn ní ní àyẹ̀wò kí máa dà nǹkan wù ní kéèyàn ló dúró níbi jí òun náà fi rí ọlọ́run sanu wa Abubakar Sidiku tá à ń pè lọ́gàá wa òun náà lọ́gàá wa ń pè kọ́ òun lọ́gàá wa àbúkù hábà bàbá rẹ̀ tó lẹ́yìn rẹ̀ ni Abubakar lẹ́yìn bàbá láyé kọjọ bíi ta anabi sọlọ sọlọ òun bá bàbá tiẹ̀ bàbá tiẹ̀ dàgbà òun gan ló mú bàbá rẹ̀ wọdọ anabi sọlọ gbọ wà lọ pé bàbá mi náà ti gbà kí bàbá wa gbé àti bàbá alábí ọ àwa làwa gbọ́dọ̀ wà ń wájú àkókò àkókò rẹ ojú omi tí ọlọ́run tó sí torí náà ẹ dákun ẹ lápá kìnìún àti lápá kejì àìsí búyàn o pé ẹ máa ń dùn wọn yẹn bá yẹ gba ìsìlámù ibi máa rí nù kọ̀dà kọ̀dà ẹ̀yìn ẹlẹ́bọ wọn yìí ẹ̀yìn ẹ̀yìn lọ́fẹ́ yíyá wa nú ẹ̀sìn pàtàkì jùlọ gbẹgbẹ lọrin la wà yìí àwa tá a jọ máa lọrin ọ̀rọ̀ máa jáde lẹ́nu wa ń gbà ní kò sí dáa ara lẹ̀ gbó kò sí ní jẹ́ igbó nínú Islam bẹ́ẹ̀yàn bá mọ kí ọmọ ni tí ọ̀gá sì mọ ọmọ ni ẹni ọwá láti ilẹ̀ igbó yìí náà nìsín kóun náà wá má yé rẹ̀ kó bá wọn pẹ́ àwọn bá wọn kan níbi ẹ̀sìn yìí kọ́ farabalẹ̀ kó bá padà wá mọ̀ ju wọn lọ ọ̀la yìí. àmọ́ kẹ́yìn ojú wo pé ibi àwọn ń bọ̀ ọ̀gá ni agbọ́dọ̀ agbọ́dọ̀ náà ó ti da ẹ̀sìn kan rú ọlọ́run ní jọ́ da ìsìlámù wo torí náà ti yóò ti jẹ́ torí àmọ́ àwọn anábì ọlọ́run kọ́tàn kò sí anábì ọlọ́run kan tẹ́nìkan nà ká sí ti wọ́ tó ọmọ fún ọlọ́run kì í máa ọlọ́run sì lè ṣe bẹ́ẹ̀ fẹ́lòmíì náà ṣe sànẹ́bí ọlọ́run àrùlọ ẹ̀ out àmọ́ kìí ṣe dandan ẹlòmíì náà ẹ rí i pé bẹ́ẹ̀ bá wá gbogbo tàgbésí ayé rẹ̀ ẹ̀ ní rí i pé yóò ti fi ran wọn orí kò tó ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ àmọ́ bí ọba ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn rẹ̀ ṣe àléébù pé àwọn náà wá di àwọn adẹni ọlọ́run méjì kọ́dà kùránì wọ́n wà pé bí ìtàlẹ́kùn òṣùwòkú ìbàdàn wọ́tọ̀ hárọ̀ omi dáná ti di àlùyẹ gbogbo ti ń jẹ́gbin ọ̀mí ń kú lè àìbè gbogbo láìsí wọn nà ká sọ̀rọ̀ ìjìyàn ọlọ́run fún rẹ̀ ọ̀fọ̀ àdábìyàn bẹ̀ sallallahu alaihi wasallam. wa manahahu kulla khalqin jẹ̀mí kọ́dà ara ń tọ́lọ̀ ṣe fún ànábì ní pé sallallahu alaihi wasallam kọ́dà ìwà ànábì ta láti kékeré ìwà ànábì láti kó tó là nàbí ọlọ́run àti ìgbà tó tún dídé ní tó là nàbí ọlọ́run bá. ẹ̀kọ́ ńláńlá láàárín kọ́ mi eléyìí náà pé gbẹ̀ ń tí ọjọ́ ọmọ lẹ́yìn ànẹ́bí sọ̀rọ̀ sọ́là tí ò ní wá lẹ́yìn ànẹ́bí náà ni. kí jẹ́ wà pálí wà ànẹ́bí ni ìwò tọ́ ni wọ́n fi ròyìn ànẹ́bí atalam yakun yu'rafu bayna qawmihi illa bil amin tó fi jẹ́ pé nígbà táwọn èèyàn yẹn mọ̀ pé Ọlọ́run rán ànábì ń tẹ́ nítawọn èèyàn rẹ̀ máa pè ní alamin alamin alamin kọ́dà àwọn èèyàn pè lóko tí wọ́n sọ ẹni já a ẹni a máa fọkàn tán ni ẹni a máa fọkàn tán ni bá ànábì ti gbà lómọ gbogbo bákà sallallahu alayhi wa sallam kí ló dé lima shahadu min wọ́sọ̀dẹ̀ fi hadithi yìí wà àmàlẹ́tì fún ọ̀sàdédé máa gbà nábì bẹ́ẹ̀ tí wọ́n rí ni nípa pé ọmọ olóòótọ́ ó sì lámàá náà kò gáàyàn lójú èèyàn yàn jẹ ẹmú nǹkan ní nǹkan má jẹ wọn máa ma ànábì sallallahu alaihi wasallam. hátà innahu alfa alimami ibn kathir ní kọ́dà káwọn fi jẹ́rìí ọ̀rọ̀ ìtẹ̀lẹ́ ńlá kan tẹ̀lé ànábì tí wà kékeré dà ànábì ọlọ́run gbà ẹnìkan ọmọ gbọ́lọ́run ọ̀ràn ẹsẹ̀ àmọ́ láti gbà wọn náà wọn mọ̀ pé àà ah, ah, ah, ọ̀sẹ̀lẹ̀ yàtọ̀ kò ní ní ṣe báyìí báyìí kò ní kò ní parọ́ kò ní fi gbá kan bọ̀ kan nú òun ní gbà tí bánà kòrẹ́ṣó ní káàdá ìtànà ti fámsìn kọ́tàlá sí nígbà tí àwọn kòrẹ́ṣó wò pé káwọn fún káàbà mọ̀rùká ti sọ̀tàn ìkọ́kàbà kan bí àbí àti ẹgbẹ́rún ìsmáyé. fàwọ́ sọlù fi sanati hamsin wa salatina min anabi wa lọmọ ọjọ thirty five years ń gbà anabi jẹjẹ lọmọ ọdún mélòó thirty five ó fi hàn pé ó ti kọ ọdún márùn-ún kó tó dá anabi ọlọ́run tòlùkọ́ lọ́wọ́ tó rán anabi ń sẹ́ anabi pọ̀ ogójì ọdún nàfi ní ẹnikẹ́ni mọ̀ pé yóò là nẹ́bí ọlọ́run gbogbo gbàtẹ́lẹ̀ yìí tẹ́lẹ̀ fọwọ́sọlù ìlà mọ́wùdà al-hajar al-aswad wọ́n kọ́ kaaba tán nígbà wọn ò fi kọ́ kaaba wọn láti yọ al-hajar al-aswad kú ní ààyè rẹ̀ ẹ̀fẹ́ nígbà wọn kọ́ tán wọn ó ṣe kíni hmm? wọ́n dà padà sí ibẹ̀ ọ̀rọ̀ wa di fanfa pé a yọ máa wà lákọọ́lẹ̀ náà tàn bàbá àwọn lamọ̀yìn ló ṣe ló gbé alhajaru láti wá bá ah, bàbá àti wa lọ́gbọ̀dọ̀ jẹ́ àwọn ìran míì náà dìde pé ah, bàbá àti wa jẹ́ mọ̀ pé bàbá wa ló ṣe kẹ́ni bàbá ẹbí ọmọ èèyàn ọ̀sẹ̀ni tí ò ní fẹ́ pé wọn ó tó dáadáa mọ́ ọ́n ti mọ́ fámìlì tó ń. ìṣẹ́jẹ̀rú fi máa ń yọ̀dọ̀ òṣàjọrọ̀ náà òbí àhù ọdíjà ìta ni ó da òkúta òkúta ìjẹ́nà kàbá ayé rẹ̀. ọ̀kọ́lẹ̀ kó lu kọ̀bí la ti ń dànù nàbọ̀ ìlú kó gbó ló dìde gbó ìdílé kọ̀ọ̀kan ló ní àwa ni àwa la tọ́ sí ẹ̀yin lẹ tọ́ sí. ńgbà wọn wá rí fáwọn ọ̀gbọ́ra àwọn yé ànábì ò sí ń o ọmọ thirty five years sallallahu alaihi wasallam ànábì náà ní àwọn ẹ̀gbọ́n ọlọ́run wá fi òye kan sí wọn lẹ́mìí ńjọ náà ìtàfàkú àlà àyàbọ̀ àhú awùwàlùdá àfẹ́lẹ̀ náà lọ́dà ńgbà wá dì báyìí ẹ̀mọ́ ò lè jẹ́ ajá jọ́ gbà nù ó ti dájú orí fún gbé èmi mọ́ tọ́sí tọ́sí kankan tó fẹ́ juwọ́ lẹ̀ ọ̀dà ẹja àti nǹkan kápánu kọ̀ọ̀kan bá a ti wà yìí ká máa mọ́sálásí la wà ilé ọlọ́run náà láti dọ̀ wọ́n mọ̀ kí ilé ọlọ́run náà kà á bá kọ́dà ńgbà tí wọ́n ń tètè lórí náà. ẹni ọba kọ́kọ́ wọlé àti fóònù ẹnìkan gbé wọ́n mọ́ sáré bọ̀ nípa iye fóònù pé àwọn ti dì í ni wọ́n ti rìn àwọn wọ́n mọ̀ pé ẹnìkan ò dín nǹkan kan àmọ́ wọ́n wò pé kí ni ọ̀yànjú ọ̀rọ̀ yìí kọ́dà ẹ̀jẹ̀ àdìjú kákàmọ́kàn ìtumọ̀ ẹ̀nu ká dìjú ká dìjú ká mọ́kàn àgbẹ̀mí ẹ̀ bá dìjú tó mọ́kàn kọ̀ dáa náà yọ wà á dòlú ìgbé tọ́lọ́n fẹ́ kí táwọn náà ṣe ń gbà wọn pé ẹ̀jẹ̀ àtàn mọ́ wo ojú ọ̀nà ọgbẹ́ni ọlọ́run bá lóun lọ́kọ́kọ́ wọlé ọlọ́run fẹ́ fi ọ̀rọ̀ yìí pọ́n lẹ́nu kókó ọ̀dáwọ́ ń bẹ́ kó òun ni kó gbé òkúta yìí kọ́lọ̀ gbé sáyé rẹ̀ bàbá àjẹrán tìyín bàbá àjẹrán tèmi bàbá àjẹrán tìyín gbogbo wọn gbà ọ̀dà ilé yìí mà tó dà ẹ̀mùkún kálukọ́ mọ̀ràn kan pé ọlọ́dà jọ jẹ́ ní ọ̀rẹ́ tèmi àmọ́ yóò sáàtì ẹ̀ parí ìjà yóò ṣe kíni yóò parí ariwo yìí gbogbo wọn wọn wọn panu pọ̀ bẹ́ẹ̀. فكان رسول الله ọlọ́run tó ti ní ti ọfẹ́ fànẹ́bì ṣe ní nǹkan ara nígbà wọn ò rí ẹni fóònù ń bọ̀ wá jẹ́ láì jẹ́ pé wọ́n ránṣẹ́ sí sallallahu àmọ́ mùsùlùmí gbọ́dọ̀ gbà pé ọlọ́run ti mà òun náà ló fi sí wọn lórí pé ẹlẹ́ni tí ọ̀kọ̀ọ̀kọ̀ wọlé ó sì mọ̀ fáwọn ẹbí òun náà ní ọ̀kọ̀ọ̀kọ̀ wọlé ó tẹ̀sí òsí lọ́rọ̀ ọ̀tọ̀ ọlọ́run ara ń jẹ́ ìmánì nù al-imanu bil-qadari al-imanu bil-qadari olúwa ti mọ̀ pé al-hajarul aswad yóò dìjà wọn ó sì ẹwí báyìí ẹni tí ó sì wọlé ẹni tí mo fẹ́ kọ́ wọlé nì lójú tàwé èèyàn ló ti dàbí ìgbà tí gbá ó sì ọkàn bọ́ sí i <laughs> èyí kàn bọ́ sí i lọ́dọ̀ náà gbogbo nǹkan kọ́lọ́n tó dá ọkọ tó dé mi ànábì sọ̀rọ̀ àṣọlá ní gbogbo tó ń kálukú ọ̀jẹ́ bí ó ti rìn rẹ̀ ìlú àti parí ẹ̀ lórí jẹ́ pé èèyàn ò lè dínú mẹ̀mí òdodo àti kò nígbàgbọ́ sí kálukú pẹpẹ tí ọba lé tọwọ́ rẹ̀ bá ba ọgbà tó ń bẹ ní ọkadà yìí ìtọ́ba lé tọwọ́ rẹ̀ ọba bá ọmọ tí orúkọ ẹnìkan ní òjò wọ̀ wọ́n bá ọwọ́ àna ọkadà ebi tá nẹbi tó àtọ́lá ń gbéni lọ́wọ́ kọ́ bàrọ̀ kọ́ọ̀tì kọ́dà ní tí ó gbóhùn lòún pààyàn nẹbi ní bọ́ba ní dúró díẹ̀ ni àmọ́ àtẹlẹ mọ̀kútúrú fi ta àti ẹni ọ̀pá àwọn ìgbà tí ó kù náà ọba ní dúró one second ẹni wọn gbà tó kù náà ọlọmọ fi yàn sórí ibu òun kàn gbórí ibu bẹ́ẹ̀ lọ́jọ́ dé pé òun náà wà ní àwọn ọlọ́pàá èyí òun tó yé wa pé ó lè jò sínú ọ̀rọ̀ ọ̀tọ̀ náà mo ní gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ lọ́bi jẹ́ pé mẹ́nu àní àti orígun pàtàkì ni nínú àwọn orígun nígbàgbọ́ pé àlè ìmánú pẹ̀lú ọ̀dà yìí ọ̀dà ọjọ́ orí o ọjọ́ dà kejì gbogbo ń tọ́ba tẹ̀lé kí wọ́n gbà pé ó wà ní ọ̀kadà lọ́nà pé ó tẹ̀lé bẹ́ẹ̀ torí náà pélé ìjúrí ni ó ti wà ní àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ olúwa ló ṣètò rẹ̀ bẹ́ẹ̀. fàkọ́ọ̀lù tẹnukẹ́ngbà mí àwọn èèyàn lè panu pọ̀ wípé bákan láti nǹkan ni wọ́n máa ran kan pé yóò fẹ́ bọ́ àwọn ìwé ẹni tó ní bọ́yẹn tó mú mọ́ràn wá ìgbéró tó rò pé ọ̀rẹ́ òun tí ọba wa jẹ́ bẹ́ẹ̀ mọ́ ẹ lọ́mọ pé ó lè tún gbé máa jẹ́ ẹ̀ka ọmọ èèyàn lè ṣe bẹ́ẹ̀ àmọ́ ogun wọn ti rí i pé ẹni wọlé ni àwọn lè já àmì já á ẹni tó kápá rẹ̀ náà ni afọkàn tán lé ìdánábì ọlọ́run gbà wọn sọlọ́lọ́ kò sí ìdíkẹ́ni ìdánábì ọlọ́run gbà wọn sọlọ́lọ́ ọ̀hún àti ìṣẹ̀lẹ̀ fọrọgù bíi gbogbo wọn ni wọn ní gbogbo àti farama ẹni ọwọlé yìí tẹ wà lọ́wọ́ kọlọ nǹkan tó wàá béèrè pé ìran tèmi ní ìran tiẹ̀ ní ìran bẹ́ẹ̀ ìran kan náà lànà bíi síbi lọngì nínú gbogbo àwọn tí ń jà kọlọ lọ àwọn àwọn kèfèrí nù o ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ò rí báyìí máa lónìí tá a panu pọ̀ pé báyìí láti nítorí ọ̀pára máa ní pé ó rò pé yóò fi bọ̀ tí ọba ti ikọ̀ rẹ̀ gbébọ̀ rẹ̀ mọ́ lọ yóò tún dàrú ṣe àṣẹ ìgbà mọ́ àṣẹ ìṣe bẹ́ẹ̀ mọ́ àwọn kèfèrí nì kèfèrí tá a máa bú káwọn káàkiri àwọn àwọn ni wọ́n ń bì yé báyìí ọmọ ọlọ́mọdé kèfèrí ọ́ dáa ju alọ ọlọ́mọdé á máa dáa ju kèfèrí lọ́mọ. فأمر بثوب فوضع الحجر في وسطه إلى النبي وآتي جنا صلى الله عليه وسلم قال لن لا تصنع alimami ibnu kẹsíìrì àdúgbò àwọn onítàn wọn sọ mara ìṣe ẹni ọmọ sẹ ma pé túláàsì wọn rojọ bá nẹbi pé nta ń jà kí ni àtìtì ní ẹni ọba kọ wọlé ìwọ ló ti kọ wọlé torí náà ìwọ ni ó gbé sí i anabi sallallahu alaihi wasallam ẹni tí olúwọ bá ti kọ ọlọ́run kọọ torí pẹ̀lú ìkọ́ máa ṣe ọlọ́run. ànábì náà wá pé àṣebójú nínú a ọlọ́run ti lé mi náà ní ìgbé mi ọba ń gbé ẹ̀wọ̀ ń tà nẹ́bí. òun náà jẹ́ wọ́n bá tiẹ̀ nǹkan tí ń ẹ̀kọ́ nì náà ronú ọ̀nà tí ó ya wọ̀ apútì ẹ̀ báwọn torí ẹ̀wò bá ànábì ti tè ọ̀gá ọ̀sọ́lá ànábì náà ṣé bó ti jẹ́ nù dà ètí kan kí n lọ gbé òkúta yìí sí àyè rẹ̀ ẹ̀ mú aṣọ kan wá kẹ̀kẹ́ aṣọ. àmọ̀rọ̀ ìfọ̀wọ́ ànábì ní ẹ̀fún mi láṣọ kan nígbà wọn bá sọ dé inú ọ̀pá sọ pé fọwọ́bọ̀ àwòlùhájárọ̀ fọwọ́bọ̀ àwòlùhájárọ̀ ìwọ́tọ̀ ọwọ́ á gbé ànábì jókòó wọ́n á gbé sáàrin inú aṣọ tí wọ́n tẹ́ kalẹ̀ aṣọ yé aṣọ lásán ni obìnrin pé aṣọ ìmọ̀kan o wà á mara kó la kọ̀bí láti ànábì náà rí tó kún bẹ̀ ní pé gbogbo yín náà lẹ́ pàwọ́pọ̀ lẹ́ ní ọ wà ní ọ̀sán sí ẹjọ́ sí kìíní yìí wà ní nǹkan kó mú ọ̀sán lọ́sọ̀lá ẹ ẹ ẹ ẹ ẹ sọ̀jẹ́sì ẹnìkan aṣọ ẹ fọlá bí ogún èèyàn bá fẹ́ gbá ètè etí kọ̀ọ̀kan mú ètí gan níbí àwọn kan níyà àwọn kan níbí mélòó gbogbo ara mọ́ta lónà gbogbo ilé kọ̀ọ̀kan lórí aṣọ yẹn ìgbàmùgbà àwa náà gbé àmàlùwà wa ní ẹja àjọ gbé lọ àyè rẹ̀. فأمر كل قبيلة أن ترفع بجانب nígbà wa níbi sọ pé tí ìdílé kọ̀ọ̀kan fọwọ́ mú etí aṣọ kọ̀ọ̀kan tàbí kọ́ rárá fọwọ́ lé náà ni wọ́n wá gbé wọ́n gbé wọ́n gbé títí wọ́n fi wá gbé òkúta ilé ibi tí ọ̀yẹ̀ wọn gbé dé ọ̀nì lára ẹ̀fọ́ kàábà gan ni alágbàrú wa ànábì lọ́wọ́ á gbé pẹ̀lú ọwọ́ rẹ̀ sọlọ́lá fọwọ́ bọ̀ àhú mọ̀ òkè ànábì wa gbé sí ààyè ìbẹ̀rẹ̀ fún wa àmọ́ ó ti parí ìgbà gbogbo ń tí ń gbé ìdílé tí ń lẹ́wọ̀ agbé lọ́bẹ̀ ìdílé tí wà lẹ́wọ̀ agbé lọ́bẹ̀ bọ́lá ń ti ní kàmí ẹgbẹ́ òun ìyànjú rẹ̀ káwa náà máa ronú irú àwọn ọ̀nà báyìí tí yóò máa jẹ́ kí ìkùnsínú ìbínú ọmọdé láàrin àwọn èèyàn àrẹ kọta àríkọ́ ń bínú ìyá a lè ṣe báyìí náà má ẹ̀mẹ́jà ṣe báwọn bàbá ṣe báyìí kọ́ gbogbo ọ̀nà téèyàn bá fi rí àkójọ èèyàn pàtàkì jùlọ mùsùlùmí tẹnu wọn kó ọlọ́dà àmọ́ bàbá lè dàrú ọ́ dàrú bàbá sábì wí tiwa ọ̀pá àmọ́ ọ̀pá àmọ́ ọ̀nà máa ń sọ fáwọn èèyàn pé kódà bí dáwà dábàá pé èèyàn sójú ọ̀nà tọlọ́run tọ́ba ìgbẹ́nu tí ànábì kan wá ṣe láyé sallallahu alaihi wasallam òun ní ká ànábì ọkàn máa fáwọn èèyàn rò pé kò ríwọ àjẹnà lọ́nà kò ríwọ ìnáni kò nídìí ọdún mélòó la ànábì ètè dáwà hmm? ọdún mélòó twenty three èyí wọn ò nídìí twenty three yẹn kákan kàó kọ fáwọn èèyàn pé ìwọ ń lọ àjánà ìwọ ń lọ ná ìwọ ń lọ lọ́kàn tèmi ọ̀lọ́ náà nù ọ̀láì kò nídìí òṣèlú yìí kí ló jọ gbà náà lè jọ nítorí àkọyá ah, bóyá bóyá rí léyìí fà kó lẹ́nu ọ̀nà náà èkó ti fẹ́ wọ̀ bóyá tún rí mú kó ká lẹ́yìn tì òun ni ẹ̀mí ọba fẹ́ fi dáwà jọ tà lẹ́bí. irú yẹn ni dáwà dáwà gidi àmọ́ dáwà kákan àfúnyàn kákan sọ̀rọ̀ kalẹ̀ kákan ìlú nǹkan nàbí wá sí kátàánú àwọn tá a fẹ́ pé má lọ náà má bọ má lọ má bọ̀ èyí ò ní dáwà o dáwà nàbí ṣe ministry of information. kankan yẹn kọ́ ọmọ àwọn èèyàn pé torí ìtọ́ wa náà ìtọ́ wa náà ọ̀dà o ṣètọ́ ni bí ó lo ọ̀pọ̀lọpọ̀ lónìí ìjọ wọn rò pé dá wa nù. kàtà kàtà wà kí láàbì yọ̀yàn kó nù àlùjọ náà torí a bá di yọ̀yàn kó nù ìsìlámù mo la di yọ̀ a ti yọ̀ kó nù àlùjọ náà nù tó máa dé òun nínú ẹ̀já wa bá gbára tiwa bá ti máa bá a ti fa àwọn èèyàn wọnú àlùjánnà àǹtà bá wò ó pẹ̀lú nǹkan nábì wá ṣe láyé sọlọ́lọ́ ni mo fi mú alápèjúwe báwọn pé dáwà kan ṣàlàyé báwọn èèyàn débi ẹ̀ ń lọ ní kọ́lá kan gbà lọ́dún kan àbí ọ̀tẹ́ bá wò ó gbogbo ń tà nábì ṣe sọlọ́ kọ́lá ń gbà tó lé fẹ́ràn orúkọ ànábì ó bínú Allahumma hadi qawmi fa innahum la ya'lamun pé wọn ò mọ̀ náà ni wọn ò mọ̀ ni. ìjọ tọ́lọ̀ rán malakul jibal màláìkà ti ń bẹ̀ ń kàwọ́ òkè pé wọ́n bá fẹ́ ká pa òkè méjèèjì ké maka ìkan bẹ ní ìṣọ̀ kan bẹ ní wẹ́ ká pa méjèèjì dé àtàwọn èèyàn ti ń bẹ nú ẹ̀ pẹ̀lú tí wọ́n ti fún ọ yìí. ẹ̀jọ̀ wọn máa bẹ̀ báwọn eléyìí ọ̀gá gbọ́ àwọn tí wọ́n ó bì í pẹ̀lú ọlọ́run ó jẹ́ ní àgbà nàbí kiri ní sọ̀tọ̀ lọ́wọ́ àyè ọ̀sẹ̀lẹ̀ káwọn náà ká ká máa lo mẹ́tọ́ọ̀dù bẹ́ẹ̀ ká má lè kí mẹ́tọ́ọ̀dù tí ṣètọ́ ní ẹbí ẹlòmíín lórí lónìí pé kásá bùúyàn kásá yọ̀yàn ọ̀tá mọ̀ mo ti kìlọ̀ fún yín ní mo ní kéèyàn ó sì wá lọ pé mo rí àbá kan lọ àbá sáláàbù tó ṣe léyìí kò tó. <laughs> ìwọ́n àwọn àbá sáláàbù kan náà mú yẹ èyí wò ó èèyàn ni wọ́n ọ̀rọ̀gbọ́n ti yé a padà sí pilẹ̀ tani pilẹ̀ púpọ̀ ìtúndé pọ̀ mẹjọ́rìtì àwọn sáláàbù níta ànábì ṣe náà wọ́n ṣe pọ̀tárì kọ̀ọ̀kan èjèèjì gẹ́gẹ́ bí ọmọ èèyàn ẹni tó ṣe pé onínú fùfù ni yóò wúwa inú fùfù ẹni tó jó ń bínú yóò wúwa gẹ́ni inú gbogbo àbínú àdáwò táwa ní lónìí ni pé ẹnu díẹ̀ tẹ́nìkan ti kéwòn náà wàá sọ di general pé táwọn asálàkù ti máa ṣe mo ti fún ilé ẹgbàmpù kan jẹ òní àlè Ọlọ́run sàmìnà wa. faklon mabaatuhu sallallahu alayhi wa sallam àwa bọ̀rọ̀ débi ìgbà tọ́lọ́run fẹ́ gbé ànábì dìde òtún wa fẹ́ dà ànábì ọlọ́run báyìí sallallahu alayhi ọ̀làmà àrọ́dà lọ́hùn tààlà rọ́ṣmẹ́tẹ̀lẹ̀ ìdájọ́ nígbà tó lọ́n fẹ́ sànú ayé fẹ́ sànú àwọn ẹ̀dá rẹ̀ àánú làdẹ́bí jẹ́ وكرامته بأرساله إلى العالمين حبب إليه الخلاء ọlọ́run fẹ́ fà nẹ́bí sànú ayé àkọ́fẹ́ ránṣẹ́ ẹgbẹ́ ìdèjì gbogbo àgbáyé kí lọ́lọ́run kan ṣe حبب إليه الخلاء nẹ́bí kan rí pé gbogbo tí máa wù ní pé fóun sáàdá wa lẹ́nu tí ọmọ ara ti ọlọ́ kótó àkókò tó di wá ìdí fà lẹ́nu ọkọ àpẹẹrẹ tá lẹ́nu yìí ni sọlọlọ sọlọ pé báwọn yẹn bá ń jó báwọn yẹn bá ń ṣe kíní kan pé wọn sáko láàrin wọn. فكان يتحنث أي يتعبد في غار حراء eléyìí náà lọ́wọ́ á gbé òkè ara àwọn òkè tó tóbi mákàjọ náà òní jàbàlù sáwò ó sì tóbi nínú òkè ńláńlá yìí ṣe náà. jàbàlù yìí àwọn òkè tí máa gùn tí máa ga ni. láti dáadáa bíi kéèfù kan wá wà ń bẹ́ẹ̀ o tí dá mi nínú òkè tí ó gbá yẹn ó ti wà ń pẹ́ lẹ́yìn náà bá aláyé ní sọ̀rọ̀ òun náà gàrú ṣẹ̀rọ̀ ọkọ̀ òkò tí ń bẹ lórí òkè kínní orí òkè ìtọ́wò ànábì máa wá lọ bẹ̀ látàrí pé ti ń tà máa ń wù ní pé gbogbo táwọn yẹn ń ṣe yọ ọ̀tẹ́ mi lọ́rùn ànábì ọlọ́ọ̀dà yàtà àbàdù bó ti mọ ọlọ́run ṣe ń gbà wọn náà láì tó kọ́lọ́n tí ìránṣẹ́ sí ànábì ọmọ àti ọlọ́run bẹ́ẹ̀ ọmọ àdàpọ̀ ọlọ́run ọmọ aránsẹ́ ọlọ́run ọmọ wò wò wò àwọn ìtàn ọlọ́run ọkọ̀ dá nàbí tọ́lọ̀ nǹkan ọ́fíìsì lẹ́nu. kama kana yasna'u dhalika muta'abbilu dhalika zaman. àwọn yìí ṣe pàtàkì púpọ̀ torí in many ways la nàbí ti jó yé wa pé lábàlì kùránì ti wí innama ana basharun mithlukum èèyàn la nàbí sallallahu alaihi wasallam èèyàn ní àjẹjù ìbéèrè ni pé ta ń kọ́ ànábì ní ti ń ṣe yìí là ń wa àbórí wà yìí ni là kò tí ì sí wà yìí kò tí ì sí wà yìí. àti ntọ́fà ni pé ànábì ráwọn kan ti ń ṣe bẹ́ẹ̀ ní gbòòrò mẹ́ka gbà ẹni ọba afẹ́jọ́ ọ̀fẹ́ darapọ̀ mọ́ra wọn àwọn tí wọ́n ń ṣe gbàtà ànábì wáyé gbà wọn náà ń pè ní àsìkò jà yìí yìí káwọn èèyàn ń táwọn èèyàn mọ̀ ní pé kí wọ́n mutí wọ́n jó wọn ṣe dìná wọ́n tàbáyà lọ́kùnrin gbogbo ẹni tó bá wù bá ah, ọlọ́run gbọ́dọ̀ fẹ́ wò ó sí wọn ní ìdáwò yìí àwọn wọn a máa tẹ́kẹ̀ ní wọn a máa isoléètì ara wọn àtàwọn làǹdẹ́bì náà rí làǹdẹ́bì náà ti dá ah, èyí táwọn ènìyàn tẹ̀lé dáa jù èyí ká nẹ́bi bí èrè wá ìwọ ni ìmáàmù Ibn Kathir ní kama kana yasma'u muta'abbidu dhalika zaman ọgbẹ́ni ọba fẹ́ súnmọ́ lọ́hùn gbà tí ọ̀fẹ́ ṣe gbégbégbé tí wọ́n ń ṣe mọ́ká bẹ́ẹ̀ sì máa ṣe náà lọ́jà nẹ́bi náà ronú bẹ́ẹ̀ sallallahu ẹ̀rí lórí yìí ń dáàbò mà pé jáde máa ṣe nu àbótọ́ níbi tó jẹ́gbọ́n bàbá ànábì tí èdè mùsùlùmí olórin kan ọgbàdúmọ̀ fi máa kọ أما في وصول ومن أرسل مكانه وراك لبر في حراء ونازل صول في صول تعبير أوكي مين أتنين جا سبيو بأموكي من داكم ومن أرسل سبيرا مكانه في أن يوفي أوكي سبيو من لسالي مفي بورا يعني في gbogbo ní tí wọ́n bá sẹ́lẹ̀ ní tí wọ́n mọ̀ ní dáa òkè òkè tó yẹ nìkan lọ́tà ọgbẹ́ táyé. wàrọ̀ kín àtẹni tí ń gun lèbèrè fi ìhìrá ìdí ń gun ìhìrá gàrú ìhìrá tà nàbì lọ. ẹ pé wà náà bílé àtẹni tí ń sọ̀kalẹ̀ ẹ̀ bọ̀ láti ìhìrá. kílẹ̀ yẹn afá ibùdó kẹ̀síìrì fi áfíìkì bíi ni pé ǹjẹ́ yẹn fi kọrin ní ti ń rí. ó ti yé àjẹpẹ́ àbúkọ́ níbi ìrí táwọn èèyàn ń lọ sáwúrú orí tí wọ́n ń lọ tẹ̀bí ọ̀rẹ́ ní ti ń lọ ṣẹ̀rá ọ̀rẹ́ ní ti ń sọ̀kalẹ̀ bọ̀ láti ṣẹ̀rá tó àjẹpẹ́ báwọn tó bá fẹ́ súnmọ́ lọ́hùn gbà tí wọ́n ti máa ṣe bẹ́ẹ̀ náà làbẹ́bí ti bẹ̀rẹ̀ sọ̀lọ̀lọ̀ àsìkò yìí àsìkò yìí òun ni àsìkò tó ń pè ní àsìkò tí ò sójì sí ọlọ́run kankan òjijì ọlọ́run tó kányìn òun ọlọ́run kí ọ̀ràn ànábì yẹn kì í wá sọdún kan kì í sọdún méjì kì í sọdún mẹ́wàá ọdún mélòó hmm? fọlá kì í sọ ọgọ́rùn-ún ọdún ní ti ń bẹ láàrin ànábì yìí tá a lè sọ láti sọ̀rọ̀ àti ànábì wa Muhammad sọ̀rọ̀ so gbogbo ìfẹ́ tí dáwà ànábì yìí tá a ti parí ọ̀rọ̀ ọgọ́rùn-ún ọgọ́rùn-ún méjì ọgọ́rùn-ún mẹ́ta gbogbo Nàìjíríà dáhùn yìí ọgọ́rùn-ún ọdún ẹ bá ní ọ̀pá ẹ àwa ń sọ̀rọ̀ ọgọ́rùn méjì mẹ́ta mẹ́rin márùn òun ló jẹ́ ọ̀fà pé ní kò sápẹ̀rẹ̀ kankan lẹ̀ mọ́ pípé ànábì ọlọ́run tọ́lọ́run wá tó wí nì ọlọ́run ló kù àmọ́ síbẹ̀ náà gbogbo àwọn míì náà ọlọ́run bọ́lọ̀ ti fi tá ànábì ọlọ́run kò <laughs> irú ìgbésí <laughs> tá a máa lọ ọlọ ọlọ tó lè kà bẹ́ẹ̀ náà lànà bí náà ọlọ́run tó ń wò náà kọlọ lọ́rùn alẹ́ yìí kọsánná. ẹ láàrin yìí làwọn àlùfáà fi máa ń pàkíyèsí wa pé àwọn kankan bẹ tá a nẹ́bi ṣe sọlọ lọ àròsọlọ ànábi tẹ nítorí pé tí wọn ń tẹ lásìkò rẹ nù èdè ló ní báyìí ló ṣe ká má dà á pọ̀ máa ń tọ́lọ̀ ní báyìí ló ṣe. Eh, bàbá rí ẹnìkan nísìn tó ní irú aṣọ báyìí lànà bí máa wọ sọlọlá ọsọlọ jẹyìn túmọ̀ pé ní ìwé ẹni bá ń bọ̀ ń ànábì tó jẹ́ ọmọlẹ́yìn ànábì o kí ló ń wá kí ló ń ń wá wọ aṣọ tá ànábì wọ kò ní maka náà lànàbì dégé náà lànàbì wọ kìí ṣe pé ọwọ́ apé ní pé ìrọ̀ àsọ̀tọ̀ ọmọ wọ̀ ní ẹnu òfin tó dé ni pé bí wọ́n bá jẹ́ ń wọ́rọ̀ eléyìí ẹ̀yọ̀rọ̀ eléyìí kò ń bẹ èyí ń lọ yọ kó nu bùbá àtàgbádà tẹ̀ náà wájọ wọlé ọgbọ́dọ̀ jẹ́ kínní ọgbọ́dọ̀ tayọ oko tẹ̀lé àmọ́ ọwọ́ kẹ̀mbẹ̀ ọwọ́ dàńsíkí ọwọ́ agbádá ọwọ́ bùbá kò súnmọ́ bàbá ìgbéra ti wọ̀ ní níbo nílùú ìtẹ̀ náà ẹnu yìí tó bá tako súnmọ́ kọ́ra náà wọ́n lu tìǹ ọ̀gbọ̀dọ̀ wọ̀ oríná làdẹ́bí fi fáwọn ará mọ́ta ń gbà wọn náà ní bẹ́ẹ̀ ni a máa wọ nǹkan yìí àmọ́ ọlọ́run ọ̀fẹ́ yìí tó ti ẹ́ tó ti sọ̀kalẹ̀ sí kókó sẹ̀yìn ọgbọ́dọ̀ á pé àtúntàn máa wọ ọ́nù tiwa nù kìí ṣe mùsùlùmí mọ́nu mùsùlùmí ni pé kìlọ̀ ọlọ́run ló wọ̀ fẹ́ nù táǹtì bẹ́ẹ̀ náà ni oúnjẹ nítí wọ́n ń jẹ mọ́kàlá náà bìí jẹ́ nábì jẹ sọlá sọlá àwọn èèyàn fi máa lo ẹbẹrẹ nísìnyí pé kílẹ̀ rí gẹ́gẹ́ yẹn máa jẹ tó kò níbi pé ńgbọ́lẹ̀ yìí rí i pé ànábì yẹn rí ni kò níbi àìjẹ́sìn wọlé lẹ́yìn bí òjò nídìí ni pé irú oúnjẹ tí wọ́n ń jẹ ní ayé ànábì sọ̀rọ̀ sọ́là òun náà ní ànábì èyí tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ní oúnjẹ ọ̀sọ̀ fún wọn ànábì sì ti jẹ fún wa bẹ́ẹ̀ bá wa lájà ni wọ́n máa ń jẹ́ lù tàwọn nísìn àná ọ̀gbọ̀n lájà ọba jẹ́ mùsùlùmí yá àwọn olè máa kọ́ bá kọ́ jí láyà àwọn olè máa mẹ́mọ́ burúkutu à ọ̀gbọ́dọ̀ mú ẹnu fẹ́ yàn àmọ́ apart from that nǹkan bá ń jẹ́ lu yìí mà jẹ́ eléyìí lọ́pọ̀lọpọ̀ gbọ́yé tí ò yá fà lébi súnà àpálẹ̀ èdè sẹ́yìn pé ìyàwó ṣe bóyá bá kìí ṣe kìí tàwọn ilé ìyàwó lọ́yẹ wọ́n ṣe ìyàwó àwọn ilé ọkọ lọ́yẹ kí wọ́n gbogbo eléyìí èèyàn wá gbèrè àdánwò yàtà yorùbá rúbẹ́ tí ń ṣe ìyàwó láyà lẹ́bi sọ̀sọ́lá fẹ́rẹ́ là lẹ́bi ṣe èyí tí ọ̀ tí ọ̀ gbà mú ń bẹ́ ọ̀sọ́ fún wa ayọ̀ yóò tó bọ̀ àmọ́ bá ti bá la dá ju wa ní gbẹ́dẹ́ bá ti ń ta fẹ́ǹsì ńlẹ̀ ọkọ ni wọ́n máa ta nílé ìyàwó náà èyí wọn kò sí nǹkan àìgbọ́ àrùn yíyé ní ń dá wàhálà lẹ̀ òun làwọn kan fún lójú títì ìjọba nísìnyí tí mọ́tò ń tráfíìkì kankan ń gun àǹkúnmí gẹ̀ẹ́tún kọlọ́hún lọ láti èkó sí ìbàdàn ìbàdàn sẹ́kọ̀ọ́ àwọn tó rí mi ò kí ló dé ọ̀nà tó sún náà ní káàdébí máa dùn ọ̀gbọ́ ẹ̀sìn yìí lóòótọ́ ni tí wọ́n ń gùn láyé nàìjíríà èyí wọ̀ wá ṣe ní ọ̀bá gbọ̀n yóò má nǹkan bá wá ń bẹ̀ káwá sọ di ìdíà ọ̀dìyẹ. èyí tí èèyàn gbọ́dọ̀ gùn nẹ́bi ti yóò yé wa èèyàn gbọ́dọ̀ lóun lé gbé ní tí òun bá ti ṣẹ́gi ní kan báyìí ọkàn gbé òun lọ́lọ́ yìí òun sí ẹ̀bọ lòún ṣe òun náà ẹ̀ mọ̀ eléyìí yàgbé alimami gbọ́dọ̀ tẹ̀lé ìlọ́kùn aláǹfààní rẹ̀ pé kàmákàánà yẹ mutaabidu zamani irun tá nàbí bá kí àwọn tó bá fẹ́ súnmọ́ lọ máa ṣe ń gbà náà ọlọ́run ìran ṣe nígbà tó lọ́n ti padà wá ránṣẹ́ tá nàbí ńkọ́ sallallahu alaihi wasallam òun ló ti wá fà làjá ẹ̀mẹ́sì báyìí ẹ̀mẹ́sì báyìí. ara ń tọ́lọ̀ ń padà ránṣẹ́ tá nàbí ẹ̀ òun ni bẹ́ẹ̀ yẹn wọ haliwa tòǹgbà téèyàn wà ní ibà nàbí náà máa lọ gáàrì rà gáàrì rà tòun náà nìyí nígbà tí ìtẹ́ dé ọ̀rọ̀ padà jẹ́ kànáàbí ọmọ òsì sọ́fà wà náà èyí ti káàbù lòún fara mọ́ kò sí fáliwà nínú kíni ìyẹnì ìsìlámù tọ́lọ̀ ìran nàbí fáliwà tẹ́ ẹ wà kí ìmọ̀lẹ́ ọmọ wa tọ̀ ẹ ọmọ yàgbẹ́ ẹnu yàrá kò sí jàmá kò sí jẹ́má ìyẹn ń sẹ lọ́run lógìkì ọlọ́mọdé òkú síbẹ̀ pàtàkì jùlọ ẹ̀sùn wa àánú ọmọ Yorùbá ó sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láwọn ń wọ hálíwà yìí wọn ò wọ́n torí tara tiwọn olóṣèlú kan ló gbé hundred thousand hundred thousand owó tí èyí jẹun tí ó èyí fún ọjọ́ báwọn náà lọ ìbáyà five hundred thousand ìyá orin tó lò wọ́n ba ọmọ àtayé rẹ̀ jẹ́ ọ̀fẹ́ jẹ gómìnà ni ìgbà wọ hálíwà forty days kò sí ọ̀run sí jàmá kò sójúṣe pẹ̀lú mọ̀lẹ́bí ìyàwó ọmọ bóyá lómi ní òbí tó dàgbà tó nídìí rẹ̀ tọ́jà gbogbo ilẹ̀ àtẹ̀tọ́ tọlọ́run àtẹ̀tọ́ ti èèyàn nítorí pé olóṣèlú kan gbé hundred thousand torí bó ti rí nu ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ bá wádìí dáadáa lọ́sọ̀ òun ní ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́run o ọ̀pọ̀lọpọ̀ àti ní ọlọ́run wọ kálíwà wọ́n bá yẹn <laughs> wọ́n bá yẹn ṣe kí ni bá yẹn wọ̀ mí pẹ̀lú pé àánú mọ̀lúmọ̀lú ní ọmọ yorùbá àánú yẹn ó sà ó yẹ káàánú ó séèyàn ẹ̀ǹtí wọ́n ń wọ kálíwà tó ń bàjẹ́ jẹ́ nítorí rẹ̀ ń jẹ́ níbi títí ń tẹ lọ́run ó fi àtọ̀tún àti àtòrú bí ó sì tẹ lọ́run náà ń kírun tiẹ̀ ń lọ jímọ́ ń lọ jẹ̀mọ́ ìwọ kí ìmọ̀nú ilé orí náà kéèyàn má ti gbọ́ gbogbo ohun tí ànábì bá tí wọ́n ń ṣe ní ìṣèjọba ọ̀sán èyí tó lọ́wọ́ wa fara máa ń bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọ̀dákẹ́ àtẹ́bí náà ọ̀dákẹ́ ọ sọ fún wa pé ìgbọ̀dọ̀ ṣe báyìí èyí òun ni abájí rí àgbọ̀dọ̀ wa pé bí wọ́n ti ń ṣe báyìí àwọn èèyàn máa fẹ́ yàwó kọ̀ sáàlà níta nẹ́bí bá mi sọ̀lọ̀ lọ sọ̀lọ̀ ọba lè fi ọgbọ́n ìfẹ́ mẹ́wàá ìfẹ́ kọ̀ sáàlà àmọ́ gbà tí ọlọ́run ránṣẹ́ sáà nẹ́bí ta fún wọn pé kò gbọdọ̀ ju mẹ́rin lọ ọlọkùnrin kan dé olóhùn gba ìsìláàmù ànábì níyàwó mélòó ló ní onílẹ̀wà ànábì lọ yọ̀ǹda mẹ́fà ó ti kí ni lọ yọ̀ǹda mẹ́fà nínú ọba fẹ́ gba ìsìláàmù àgbẹ̀ mùsùlùmí èyí ò ní bí wa pé àlà ọlọ́run agbọ́dọ̀ sọ tòró ní ọgbọ́n táwa náà bá bá sábà nílùú tiwa ńlẹ̀ Yorùbá yìí náà nípìnlẹ̀ àlàádà ìsìláàmù òde láti pa àlàádà rẹ̀ ìpè kọ́mọ wa sí yàtọ̀ láàrin lárúbáwá àti ìbú àti yorùbá wọn ọlọ́run ní wà ní ayé àti yìí ẹ̀kìláàbù hm, àlùsílẹ̀tì fún wa wàlúwà kẹ́ ẹ̀ yàtọ̀ ń náà mi ọlọ́run náà àmọ́ eléyìí tọ́lọ́run bá ti wá lóhùn ọ̀fẹ́ èèyàn gbọ́dọ̀ wá kájílí borí gbé báwa ti ṣe ń lu wa nù ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní bá a ti ń ṣe ń lu wa ti ń da ìsìn orílẹ̀ yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbégun nísìnyí ní wọ́n bá ti aṣọ kó olóbi ẹgbẹ́ ní alájí ẹ̀yìn ni alájí àwọn ẹlẹ́yọ̀ ńkọ́ àwọn bàbá àdínì ń bẹ lábẹ́ ẹ̀yọ̀ wọ́n dàn wọ́n dàn gbogbo eléyìí àgbọ̀dọ̀ pé ìyẹn àṣà wa ní àṣà wa ní àṣà tí èyí ò burú láti wí òun ẹ̀ ń tẹ̀yàwó ẹ̀ ń kó mọ́ ní ọlọ́fẹ̀sẹ̀ bá yẹjú yìí ní ọlọ́lọ́mọ yìí jáde lómi jáde bíi pé ẹni tẹ́ ń dín ìyẹn ìgbé bẹ́ẹ̀ ń dáná sí ẹran àkíkọ̀ pé ọlọ́run ti léyìn wọn ní yẹn bí ètò kù náà kò ní ìtẹ́lẹ̀ náà ní ìtẹ́lẹ̀ náà gbogbo aláàárẹ̀ ní lọ́ọ̀yà ọlọ́run padà ní wọn èyí òkú yòókù náà yẹn jù. àmọ́ o eléyìí tí ọlọ́run bá fi àwa náà gbára agídí borí dé àtàtìwá nù báwo ti ṣe ẹlòmíràn ọmọ ẹjọ́ mẹ́jọ ní ti ń kó dìtì náà bá ti bí àwọn àbá yíyí tó náà gbàá lé wa ọjọ́ mẹ́jọ là máa kó ma wọ́n sì fi fún ọkọ àlẹ́bí ní lìsá bí èyí wọ́n pa àgbà ń tì mú àtàtì ọlọ́run ọba kọ̀ bísímìlá máa ṣe kíni máa ṣe àmọ́ àtàtọ́ ọlọ́run àtàlẹ́bí bá kọ́ ẹ̀ bá jẹ́ mùsùlùmí ara ti ń jẹ́ pé yẹn jẹ́ mùsùlùmí náà gbá a máa ṣe báyìí tẹ́lẹ̀ àmọ́ ńgbà táwọn á ní ọlọ́run ọ̀fẹ́ àbáyọ̀ ti mú ọ̀pọ̀lọpọ̀ yorùbá ò rí ìhun ṣe ìsìn eléégún ìgbégún tiẹ̀ ó sì tún ń gbégún tán yọ wà á kọ́ra àwọn ẹlòmíràn ò ní làdáni mọ́sálásí lọ gbóná dáradá yìí ìyẹn ìta ọkọ mẹ ọta ọlọpàá sàmìnà wa. torí náà ànábì sallallahu alaihi ti máa ń lọ gárí Hira ti máa ń lọ sí lọ́hùn bẹ́ẹ̀. ففجاءه الحق وهو بغير حراف رمضان بود يجوكا انه رمضان ني لوجيجي ونسي الله وابا النبي النبي ورجيو صلى الله عليه وسلم فجاء لوجيجي وله من العمر أربعين سنة إدونا النبي ده موجودي ودون إدوني ما موجودي فجاءه الملك ملائكة وابا òun náà ni màláìka Jibril màláìka Jibril yìí òun náà lọ́lọ́run máa rántí gbogbo àwọn ànábì ọlọ́run náà lọ́ rántí ànábì ọmọ àgbàlá ni wọ́n á ń sọ fún ìjọ náà pé Iqra ká àwọn wíwá ànábì pé Iqra ká kò wí jù báwọn ànábì ní lásìtú lè kọ́ ọ̀rẹ́ ní ọ̀ma nǹkan ká ànábì ọ̀lọ́rẹ́ ọdún yẹn ti lọ́jà mẹ́bí o pé èmi ò ṣe kíni lásìkò ìkọ̀ èmi èyí kankan. Fàlàtàwò ọgbà ànábì mú fún ànábì méjì tẹ̀wò hátà bàlágà nínú ojú kọ́dà tí ó fi hàn pé ó parẹ́ bá ànábì ó méjì gidigidi tó máa àrùsálẹ̀. تعز الذي لم لم اقرا قال بقائي ثلاثاً أتبعي لذلك تحت إليك تعلتواني اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من خلق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم eléyìí tó ń jẹ́ pé Suratul Alaq àyà alákọ̀ọ́kọ́ sí kàrún ní màláíkà Jibril wa káfà nàbí ìjọ ìsọlá sọlá ní fi ń jẹ́ pé àkọ́kọ́ kùránì tọkọ sọ̀kalẹ̀ òun làwọn àyà tọ́lá àkọ́kọ́ ọjọ́ ni màláíkà Jibril wa bá ànábì sọlá sọlá òun náà ọjọ́ ti lọ ẹ̀rọ náà láti fi ìlànà ìṣàkóso ọ̀sán lọ́wọ́.

ṣé ọkàn wù kó ń fẹ́ jókòó ni àbí onídìí. nítorí pé rúkúnù orígun kan ní kéèyàn ó dìde dúró ìjọba sì mú orígun kú náà ọgbọ́dọ̀ ṣe kíni ọgbọ́dọ̀ méjì èyí pé àti ṣe wàhálà lọ látàárọ̀ àti ọjọ́ ìrẹ́ra díẹ̀ yóò sì kí ọrùn dájú ó fò mọ́ ọ̀kadà èyí wọn ọ̀tá mọ́ gbogbo ìmáàmù kọ́lá yìí tí ọ̀jẹ́ ìmáàmù náà orí gan ni kẹ́yìn ojú ìṣètò kẹ́yìn ojú. níta pẹ̀lú orígun tí ọba ti ń bi nǹkan fẹ́ràn kí nǹkan náà wò àmọ́ tọ́ba epo nídìí bí ààrẹ ààrẹ tí ìta ààrẹ pé àtún látàárọ̀ bẹ́ẹ̀ fi hàn kí ojú rẹ̀ ní ààrẹ tí èèyàn ò lè ṣe kí ni tí ò lè dìde bóyá kọ́lá lórí kẹ̀kẹ́ ni wọ́n ń wọ́n ń gbé àti bí ó ti tó báwọn náà tọ́jà ti pé ó ní lára láti èyí náà á wà á béèrè pé irú ìmáàmù wo ni ṣé ìmáàmù pé ẹ̀yin náà bọ́ wájú àbóhùn ni ìmáàmù ní lọ́wọ́ akẹ́ ìmáàmù pé a ah, ọ̀yà ìbọ́ wájú sọ ah, yóò kún ọwọ́ ẹlòmíì tó ṣe kíni tí ó lè yorùbá àfa àti máa ń yàn nínú rẹ bàbá ṣe fóun ní ni pé kí ni tó máa fóun ní ìmáàmù òun lọ kájú òṣùwọ̀n jù nínú àwọn tí ń bẹ ní màtàǹtì èèyàn àyè lè wà pé ah, wọ́n máa jókòó fún un náà ó ti yé wọ́n bá dórí báwọn àti olè gbà pé kí ìmáàmù ìmáàmù yàtọ̀ àti olè gbà pé a ah, padà tó bá náà ní ìmáàmù wọn máa torí pé ànábì sọ̀rọ̀ sọ́là ànábì ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láyé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlejò sọ̀là náà lọ́wọ́ fa àdéhùn tẹ̀lé torí pé ànábìsọ àtọ́là ní inú rìwáyà tó gùn ni pé àwọn kèfèrí àwọn ájámù àwọn ni wọ́n máa dúró lórí ọ̀gá wọn ọ̀nà gòdòkó àwọn bá fẹ́ bá a sọ̀rọ̀ àgbẹ̀fẹ́ ṣe kínní àwọn wà á wọ́n wà á dìde lè èyí wọn ò sí nínú ìsìlámù tàbí lọ́gá náà alọ̀gá màmú tóbi màmú yín bá jókòó ẹ̀yẹ́ máa ẹ̀yẹ́ máa dúólé ní ẹ̀má dúólé lórí tó ṣe nǹkan kan káwọn náà jókòó nílànà nígbà pẹ̀lú àdìsá ní ìbéèrè kan náà ló kó ọjọ́ ti lọ mo tún ní nǹkan mi tí mo fẹ́ ṣe ní. ìbéèrè tí mo ní pé nígbà pé ìgbà rí ìjọba ìgbà tó túmọ̀ ní pé ìmáàmù wọ aṣọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé èsìkò ànábì máa wọ̀ yóò nìkan ànábì sọ fún wa pé aṣọ funfun o ẹ̀yin mùsùlùmí ẹ máa wọ̀ kọ́dà wà káfíńtì ní ó bí yí mọ̀ọ́tà kọ́dà bẹ́ẹ̀ ni ọba kúnnù iná ẹ̀yìn fi wé èyí ń lọ sọ ọ́ di súnà ẹ̀ ọ́ dà ní ẹ̀ bá máa wọ aṣọ funfun. nítorí pé ànábì ní ká máa wọ̀ sódìé èyí ò tẹ̀ sì wọ aṣọ funfun wọ aṣọ funfun wọ ń pé ní àgbà wọn là ànábì yìí ọmọ pé هذا والله وصلى الله على نبينا It was, uh,